بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنصاب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون أقولنا شما تلفح وجوههم النار وهم فيها كالحون ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون الله أكبر بارك الله فيك أصابك الله خيرا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم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 Hmm? mani talfashu wujuhahum an-nar unadu maju jo ngo nujima tulangolune kuna defend tulangolaune mawo yaga tulangolune yi en du de hunaba ọmọ una le si kati oye gbiti ti wọn jọ jẹsẹ àwọn nguma wuya ga ngolo na tuli eju mele kanyo bobolo wo ke gal kuma wuju ijaga dabo kala nugo noju wo do kojo nei ola pecha kunanya chu nei eju ya lo gogolo tu alki achile na chikara tun le gudo jele orodu bi biscuit bone doki dogbo yi lala gbapa kpo tsakado kpabie gba ludzo bati kokoloko yikpe yin yɔdza yin wɔhun pe ha ka le hon ma yi hun nalɛ kpe yin dza yin bati kokolo yi tɛ kongo ama de hun na yi rɛ ɔdzɔ kekɔli kpɔ na mɔna ɔdzɔ kita de akpa zaba una ɔdzɔ na tɔmɛ mmammakọ ihe ụna machi na-ekpo eyi omi ihu na mọ́lẹ̀ ogwe eyi omi ma akpalẹ̀ ìyájẹ́ ń àmàlà ẹ̀kọ́ ayé akọ̀là húnmá ọlàkà màlà ọjọ́ ayé akọ̀kọ̀là húnmá kàkí ni hi ẹ̀dàbìdáyà kìdá ìwọ̀n àtàrùn ayati ayé àti tutùlẹ̀ àlẹ́kùn ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون ألم تكن آياتي تتلى عليكم أبدي آيامي ألم تكن آياتي تتلى عليكم أدى مكي ديكو جلن آيامي هم أقبعهم مني أه mẹ́tẹ̀ bí ilẹ̀ ń mọ̀ aya mi gba wọn mẹ́ni ẹnkì jẹ́ wọn mẹ́ni jìjìrú náà dẹ̀ ẹnkì jẹ́ wọn mẹ́ni àlìjẹ́ náà ọjọ́ dẹ̀ ẹnkì jẹ́ wọn mẹ́ni nùjẹ́yìn ọjọ́ dẹ̀ ẹnkì jẹ́ wọn mẹ́ni nùwẹ́dọ̀ ọjọ́ dẹ̀ máa gba wọn mẹ́ni. èyí sórẹ́tù sórẹ́tù zumar òtítà láwọn gánà mọ́ wọ́yún zero nakum nìkọ́ ayọ̀ mikum haza. kọ́ọ̀lù eh? hmm. bẹ́lẹ́. aideme yeye le ŋuma gba ya mi ŋume ŋuma do fete ŋume ye de me nya de kpɔ mi kosɔ yɔ yi mi ŋini gake mɔdo wɛ ŋu bibi ke adi ni abodzi akanya anya dɔmɔ ŋini ŋuma di wɔ ni ni ŋume wodzi akanya anya dɔmɔ ŋini maka ŋume fɔkuntum bi ha to kɛse bo ta maka ŋume ŋume mu do de mi mago kama soaji chibuki mali awichenida moin mago akene mali anako jinga rida agbola masoaji adu chokolon shatu alik mechekwa mejihi ledein au shanka map ama ama mauna amikafiri bama bujiji munafiki maogene mabio maogoi bola manyana lumaka قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين confession made قالوا تغما ممودا ايو نال ما يالي بانيو ايو نال ما كولا ديو قالوا ربنا من او والله وندوا ربنا ودوا غلبت علينا شقوتنا ó sì wá bá ó sì má bá àmọ́ akalọ́mọdé mẹ́rin ó sì má bá hmm? ètò má parí lẹ̀ táàkì yẹn ń amọ̀múdẹ́nu yẹ gbìtì gọ́lẹ̀bẹ́t àlẹ́yìn náà ṣekúwọ́tò náà mẹ́rin ó sì wá tó wá parí lẹ̀ wàkúnnà kọ́ọ̀mọ̀n bọ́ọ̀lì ń àwọn òdìhà mẹ́rin là. الله أكبر ولي تبارك ها كلما ألقي فيها فوج سألهم خزنتها كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير أشويك ما يدو قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء الله أكبر إن أنتم إلا في ضلال كبير إيه تبارك الله قوم كلما ألقي فيها فوج يبدو ما موجة ما هناك كو هنا سألهم خزنتها أمي دجيل ينايا تمانيني مجي جدي سوري قاديهم مجي أو يوانيا تمانيني يسوري لا أمي دجيل ينايا تمانيني سألهم خزنتها أمي دجيل ينايا تمانيني ألم يأتكم نذير أيدي أما دفتي أما ففتي ما وافو ميتيني kọlu bẹlẹ mẹni gẹsíà mana mafofeti wo wa gbẹ makeka gbẹ isi wa pure neat majuseruwa agba majuseruwa yi aba asasobe ka ayi kọ kasi kọlọ ka gbọ kọ ka do amu n'orebolo kasi n'orebolo jọ eke lẹ kọkọ awa wa putuputu ọna ka gbọ ru sojoji ọna ka do ayi ma gu sojoji ọkùnrin na ta ka ka kpọkọjọ kpọ wa luna. ما نزل الله من شيء a جرم دوغوان إن أنتم إلا في ضلال مبين أما ما ما دو دونو جو مشن دوكو نقول من تدي لا جوجي لا مشابا كاجل دي أمي terrorist مشي أمي extremist أمي fundamentalist dogmatist odudu ngakoma ama in antum illa في dalalin mubin ṣẹ́ndún àmẹ́dé ṣùgbọ́n ìlàjú gédé ọlọ́run mẹ́ṣe gbogbo tó gbogbo ọjọ́ ní fọ́sọ́kàn ẹ̀jíjì rédí omi ọjọ́ lé àfàábì sàír kí mú dí àmọ́ máa ná ìgbé ìyàṣọ́jú àwọn yá túmọ̀ èyí dẹ́ sí àmì dèjé lu náà máa túmọ̀ nínú ìhun náà òye máa máa yá dùn mẹ́gbọ́dọ̀ mọ̀ tọ́ ìgbé ìṣọ́jú àwọn yá túmọ̀ nínú àlẹ́m yá àtẹ́kùn àlẹ́m tẹ̀kùn áyá ti tutù lẹ́ àlẹ́kùn abide aya mia gba ume gba ume je hilene manya jalo maya lo la machagada dabal kaka me guda lo iti ya maya ya yoba mawa magba makolo jonwa jali amane mkere boy golebet alaina shiqwatuna usiwa itwa pahule فكنا قوما ضالين eh taka udiha moja ubiki shamene ila Allahu akbar egugwe ko joda bi repeat la malevi suratu zumar aya 71 wasi ila chubo agma de drive ma ko gbede lale te ona ngi suri la ke kan wai ala rama momo dunwa aya 71 suratu zumar وثيق الذين كفروا إلى جهنم زمرا وثيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين àwọn àyà kàwọn má gẹ̀. qila dkhulu abwaba jahannama khalidina fiha فبئس مثوى المتكبرين الله أكبر ayé ibà ṣẹ́nkẹ̀ yẹn àyàmọ́ làkìdẹ́ ìjọba ayé kìdíkọ̀tẹ́ do adọ́gba ẹ̀dẹ̀ tó dẹ̀hùn ayé ìyá kọ̀la ma drive ma kọ́ ọgbẹ́ ẹ̀dẹ̀ wà lọ́nà àlìjẹ́ náà wà lọ́nà ọ̀nà ayayẹni wasiqal ladhina kafaru ila jahannama zumara ma drive ma kuma rọgba anna kama ule ule ule gida gida gida gida gida gida gida gida gida gida ila jahannama lalu tunalo zumara uche uche uche uche gida icha ma amu yide uche gida icha ma chode ma ngon kpone ma dode kpone re uche gida icha ma chode ma kpone ma ngon kowe mango sogo ye yi ŋa mo nema do bi ma yɔ dɔ daba te yi sogo ŋa mo yi ma ye yɔ na gbɛŋ obigimase kaabiri ose ma wɔsɔ yɔ yi ose obe ki dɛ ma so de mamla so de ma kpɔn bia ne ma se di dɔ le ma so di lɛyɛ ŋi lɛyɛ sɔna ma so de do kpɔn bia ose ma lɛ duk una ma lo kpakpo se de aza bɛ ne nɛnɛ to zozozo yi zumɛra ose zumɛra ose ose hata iza máa dé wa dé wa lẹ̀ hàtà ìzàjà wùhá gbogbo máa yà alùbọ́nà ọ̀nà lẹ̀ fúti hàt àbùwàbùhà mátúmọ̀ náà máa yà yà alùbọ́nà ọ̀nà papò máa yà tílísì yọmọ papò jákàdó máa mú ọ̀nà ọ̀nà bí pàà síkìlì òdùdù búmọ̀ kọ̀rẹ̀ tó lululululu fíù gbọ́gọ̀ ọ̀nà kó dúnà gbọ̀gbọ̀ ọ̀nà gbó ibúmọ̀ kọ̀rẹ̀ ọ̀mọ́lẹ̀ elik mali mamo wuon tie jimatano wo muno yoyi ama jene pogu ye yomi wa qala lahum khazanatuha mbe ajo ojo matuma nini ko no no mhm e se khazanatuha ami de geli una begi jejo hadi daligeti matuma nini alam ya atikum alam ya atikum rusulun minkum abida munushe wa mekwe umene yatlu yatluna alaykum ayati rabbikum ما بايا يودم همن وينذرونكم لقاء يومكم هذا ما بانومي ما ديوني نوما همي تاتوكومي lugba kanya kido yu ngini kide me deju ado kide kakal ko yu ngini anya de de so ya kanya kiu e marata ne ko kole nyo hoon iwo ta kwano jona inu bodu ki wa ka ngo gene lene amanu gonugo me bi confession ma mẹ́ni bẹ̀rẹ̀ àmàjúṣe màṣẹ wọn wá máa ṣe kọ́bẹ̀sìkẹ́ wọn wọ̀lẹ́kẹ́ ìwọ́ yóò máa jẹ́ ṣédéèkè حقت كلمة العذاب على الكافرين نقول يا زباكني لأملأن جهنم من الجنة والناس أجمعين شديكو نقبكو قون كما ينو نبيكي شونك دوكي يونالك وقلالي تمدو سوشواك ما يسوما نبا ìkọ̀là lẹ́mùtò tuntun yé mà ẹ̀yìn tí kàmá kọ ìdọ̀tí ọ̀nà àmọ́ ìyọ́ra mà àmọ́ gbọ́jálí àlìṣe mà dẹ̀ladẹ̀la ńà máa yẹ kọ́ gbà óó máa wẹ̀nà lẹ́kàbà kí ilà ìdọ̀kọ̀lù àbọ̀wá bàjẹ́ hàn náma ọ̀ya mẹ́dàbàtú yóò alùnájà hàn náma ẹ̀dàbàtú yóò mẹ́yìn àdàbàtú yóò gidẹ̀ kọ́ọ̀lìdì nàfíhà ògbégbè lẹ́mẹ́yìn àdà ìfẹ̀bí ìfẹ̀mẹ́sọ̀wọ́lì mùtàkàbìrin ìwúbíọ́nì kàbálẹ̀ ru amenu ye gbiti bogi sama kawar uwar game abok man strong head mama gbe correction ni ma mo ne aka mama ban o ye gbiti te umbole adabituma yubiane tabale magani ku esi algona alijana re ubi algona alijana ni ya sheba malgamda bawe una na mimi na mimi begi ye una mo me degeli una يونا دي يتما أما كما قال لم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال مبين ها طائلة دمو den ika ya karatu amda de mu mi ci yake so zuwa to mai ne de alam ya atikum alam takun ayati tutla alaikum aya meisha unkidengu magba umekui ile fakuntum biha tukadzibun taka memdubung mesada yale demin ang makaluma de قولوا ربنا غلبت alaina شكوتنا o Allahu وودوا o سوى فلا بجيا ها يتوا قايلي او سوى توا قايلي edo keke wa to wa pa ile edo keke hmm. edo keke po je gbi ti wa ba yi to akɔnike suppress ɛdɔ keke wa akɔnike suppress oye gbite wa òun wa suppress ìtò akpawele oye kó wa lè gbàdí rí gèdè yìí ni ɛ wɔkunna kɔma ndɔɔle awɔ ataka ɔde amɔ ya obe kìsàmɛnɛ yìí la tòdàbà lɛ ɔjɔ tó ń kó alé kéka kpawo abayi ɛrɛrɛ lɛ masana pin. Mm -hmm. عشان أبيل تبوزول مانه ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون طيب بارك الله فيك من ربنا أو الله وكشندوها أخرجنا منها أه، مو أكدو بيوناي تمن مو تاك kẹgùn kẹgàrí ata mm. fẹyìn ìdúná amúdàbí tẹkẹ sẹun káfírísì amúdàbí tẹkẹ sọ yẹ bìtì amúdàbí tẹkẹ sọ panu ìkélẹlẹ fọ iná bọlìmún bàkà wà sọlẹ wà lásìkè o amúdàbí tẹkẹ dàbí sọ yẹ bìtì lẹ subhanallah ó nàwé lẹsẹ ní chance chance kọjọ dùn ún ní ìhìlẹ mí kìdẹ ìmí value. ẹ̀nà àkọ́jọ́ ọdún ó tẹ́ta yàáyí ẹ̀kọ́dún ṣìbádà ẹ̀kọ́dún ṣàdínì ẹ̀kọ́dún kọ́ṣàdínì ọ̀bọ̀dọ́mọṣà máa wà ẹ̀ ilé tí wọ́n mọ̀tọ̀ bókó bí àdẹ́ alò máa wà ẹ̀ yọ́n lágbọ́n máa ta ní ewu yí ya máa yán ta ní ewu gbogbo ṣe olùkà bọ́ọ̀lù máa ta ní ta ní bíi yóò máa ń yọ̀n gbé kàmá rí mi rèé ṣe òun àdọ́gbé máa ń ọ̀la ìbáda máa mọ̀ ra yìí máa du sọ̀bàtà wọn jọ ń du kọ́sí àdínì mánà ń àwọn. àmọ́ àgùbókì ló téwòn náà bá yọ imẹ́ ni rọ́bànà àkọ́rẹ́jìnà mìíràn mú akọ́dọ̀ òbí òun náà gẹ́gẹ́ tẹ̀ fẹ̀yìn ní ọdún náà ṣé kàmú dàbí tẹ́kẹ́ sí ilé yìí bá kàmú dàbí tẹ́kẹ́ sí ẹ̀ẹ́dọ́ wa bá kàmú dàbí tẹ́kẹ́ sí ojú ẹgbẹ́ tẹ̀pá máa dọ́ fẹ iná bọ́ọ̀lì mu bàkà wà sọ́lé wà lásìkè request máa nẹ́wọ́ gbọ́ ọjọ́ ìdẹ̀ request lẹ́hà ọjọ́ anítíró máa kọ́ọ̀lá ṣẹ̀rù fi ha kó. kọ́ọ̀lá ṣẹ̀rù fi ha wà látú kẹ́lì mú. dọ̀gbátá kò máa ṣe request kìdẹ́ bá ìní request máa ń ṣe gbọ́ gbòmùnà dọ̀gbátá dákẹ́ gbé yìí kí wa. màgá nìkó. ni request kimanya chi mozo ngo du nga mata e aya ke wanka ibi suratul ghafir mozo meni rabbana وجه من wa أمتنا اثنتين fa atarafna bi dhunubina naam فقالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من sabi yan ki mama agbonyin man فهل إلى خروج من سبيل أويا بويا كم دودو ذلك بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير من يبي ما يبي يجويده طيب بارك الله فيك أمدو هذا كم دوان أدولو وجه سيكانو mẹ́ni ebi ma dúdọ̀ gbárùgbọ́jọ́ yóò dúdú rẹ̀ mẹ́ni rọ́bàna ó aláhùwẹ́kẹ́ ṣọ́ndọ́ amẹ́tẹ̀nẹ́fẹ́nẹ́fẹ́ ìní ẹ̀pọ̀ wá ẹ̀rọ nígbà méjì wa ahayeta na sunataini e adorayo wa eronugba meji edu edorayo ma ya keji ma nwa je gba ma de ile boto kwa no jona ma ja lo la makama urayo ya keji ne mm hmm. amata na sunataini wa ahayeta na sunataini e po wa nu meji e adorayo wa nu meji atimeni o yele e mora idun wa meni soku abekideju oku hmm. e mora idun e idun wa ma wa bi atile ọ̀ráyíká dẹ́ òkúkà rẹ̀ kó ma lè kú ma wọ́n lè kú gbọ́ ma mọ́rí yìí yìí tẹ́ kẹbẹ̀rí òkú ẹ̀kọ́ nù rẹ̀ òkú ẹ̀kẹ́ yìí òbí ẹlẹ́kọ́ ànàjọ́ na ma wọ́n mọ́dún dáyé kọ́ ni dáyé ẹ̀kọ́ nù rẹ̀ ẹ̀hún lẹ́ ma kà wọ́n jọ rọ́bà na àmọ́tànà sìnẹ̀tẹ́yìní aláwọ̀dọ́ ẹ̀wà pọ̀ nù méjì wà ayé tànà sìnẹ̀tẹ́yìní ẹ̀hún mọ́dún dáyé rọ̀ nígbà méjì fáàtàràfúnà bíbínúbínà tó dábàlẹ̀ àjálọ́la àìlèvi tí ó ṣòṣì àòpanu ṣe àdọ́hẹ̀ bíẹ́ni a ní kí jẹ́ wọn ní nìkan fahal ilẹ̀ kòrójì min sabil ìjẹ́ tí ṣe ọ̀nà mọ̀ngọ́dọ̀ àdàbí tí ilẹ̀ wí ọ̀nà ilẹ̀ dé dọ́mọ̀ wọn kàmú dàbí tí ilẹ̀ káyà ọkọ́lọ́ àwọn ṣe ń wọ́n gbádùn ذلك بأنه يعني ما جاء ما عاد بتلقني إذا دعي الله وحده كفرتم ما دجو كاتي كيسو كتي ما وق ما بوجي ما وق ما ويرا رنو مني ما ويشي بيو ما ويبلا بيو ولا بيو لبو كم بيو أي كودو بيو وبكو بانو بيو يوم بيو شيا نحكي كنا أكونو كفرتم ما كاي ولا دينه يوم ما كما كما كبيو رمون ọjọ́ tó kéte ọ̀gẹ́ lẹ́nu mẹ́tàdó àwọn màmá bọ́ dúdú máa àwọn mẹ́nu mẹ́gbà ní wọ́n yí yóò ṣe bìyí tó mínú mọ́ mẹ́wọn múnàdó mọ́jọ́ mú mọ́ ọ̀la mẹ́tọ̀ mọ́ nù adó ẹ̀wọ̀n ọ̀la mọ́ kì na ń kẹ̀kẹ́lẹ́ kàkẹ́ àmá yàdó ọ̀la dínà ẹ̀wọ̀n náà ṣẹkẹ́ amúgbégbà àmàtẹ́ me ye ke ni le ngo le le so geskia e ni le ma gbo la won le bo ma ko he ma do wa ma yo he ye no ma ro lo he ma do de ma no kafartu meko me ya ro lo he me mo ma chi du tane me mo na di ni du tane me onu kwa ma so we la wuta wuto ne ama ngugogoro abia e bia ne ko koma che won ye ye ye ama ngugogoro abia e bia ne ama lo ama wa ama lo ama wa

ẹlẹ́ ọmọṣẹ́ òjò ayò àtàtẹ́ àwọ̀ ìmọ̀sálásí òṣòwò òbí àwù ìṣòjú òjì fún ìmọ̀sálásí ọjọ́ wù ẹnìkì àwù ìṣòwò ọgbà ọjọ́lẹ̀ tó dẹ̀hùn ọṣọ to àdọ́rẹ̀ wọn nà ní ó dé kí sọ̀sáìtì ẹbí ẹbí ẹni ó dé kẹyàn i tòun mínú máa mẹ́rin dùn e dala ma mekoma amakụkụ n'ọma ọkọ moto mekoma abe atụwajisi nwa ma dume adọjọdọ kete ee fọl ọsẹrẹ akpakusakadọ ọjọ n'ọsẹrẹ angini o ya kpoyi unfavorable to nwume nyinima onwun dula sọndala liyu ee alkabir kiasi ondoki anana nadhani ku mhm igidai request ikafiri ane ogbo yode ẹnkìtì màmá gbé request lẹ́ni wọn lẹ́hùn mẹ́gbọ́dẹ̀ tó gbé gidẹ ṣẹgbàgbàdé ohun ẹlẹ́sẹ̀gbà màkwánà ọgbẹ́dẹ̀ màkwánà kẹbẹ̀rẹ̀ ohun máa ṣe request ikú mẹ́gbọ́ gidẹ yìí màkwánà ọgbẹ́dẹ̀ request máa ṣe mẹ́gbọ́dẹ̀ máa yẹ ohun náà tánú mọ́mdà àpò yìí mọ́mdà lẹ́tẹ̀ ohun náà request yìí mọ̀ anyá ti yé lẹ́nu àdójú òun dẹ̀ mẹ́ni kọ́ọ̀lù rọ́bànà akọ̀rẹ́jìnà mìíràn ó wà láhùwà kàṣọ́ndùwà mú wa kó dùn bí wọn náà kìdẹ́ tẹ̀ mọ̀nà fún ìnà ọdún amúdàbí yá ti ní ìsìkà ṣe ẹ̀kọ́ yẹlẹ̀ táàkì jẹun wa wéhùn náà nìyí amúdàbí àbí léwu lẹ́ka wọn dàbí ṣe fẹ́ ìnà mọ̀lẹ́mún bàkà wà amúdẹ́nẹ́ ẹ̀nà aláṣẹ kàṣọ́ léwà aláṣẹ ìwọ̀n yọ tààmà mébi ègidẹ́ do wọ́jọ́ màtí níbi ọjọ́ èbi mẹ́ni màá dọ́ dọ́ta na amálẹ̀mí alùmọ́lùmọ́ fàṣíròn dábàl kò gba ìtẹ̀sírí ka ìgbélé ìgbèlà ráńdọ̀ ọdún gún yẹn ojú gèlè gudu kìfáyà tó do afá o sudan fi bẹ̀yà ni tẹ̀sírí qur'an ìtẹ̀sírí e, e, muhammad bello kékeré usman danfodio tẹ̀sírí lẹ́yìn ọkùnmẹ́ni tẹ̀sírí ọmọmẹlẹ́mìtì ìtẹ̀sírí lẹ́bà mẹ́ni ọdọ́ màá dọ́ta ni ọdọ́ kìlẹ̀ ìtẹ́kọ̀ yóò dúdú yá kìlẹ̀ ìtẹ́kọ̀ àrùn nígbà méjì. ما ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون be huo jue mua kudube unaete kimana weini uduna shanka muda biyeke ngocha ameukatechi igwili ameukafri sipujie biti ichikuwe ile yoegen weina volimun e lalashi mamodo edutane madi gboko gboko gboko gboko gboko gboko ererele emanya gboku gboyore aya 108 allah yenihi قال اخسأوا فيها ولا تكلمون أو ياشي إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين نعم فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون الله أكبر mẹ́ni mádé gbọ́kọ̀bọ́jọ́ gbọ́kọ̀bọ́jọ́ àmọ́ ọdọ́ ọwọ́ ọwọ́ ọ̀gẹ́nà kùmẹ̀ gbọ́ wákìlẹ̀ ìbá hmm? tọ́ ó ká màá yá gbọ́kọ̀gbọ́ yìí ó ká yọ ọjọ́ kí náró nẹ̀bá mẹ́sí bí lẹ́hún lẹ́hún ìṣe mọ́sí bẹ́tún ní ásí mẹ́tún tó máa kọjọ́ kí gbálágádá bẹ́ má ojú ẹ̀dọ̀ kì ẹ̀ fi há. káàmì alódé mẹjẹ òun ọmọ mẹjẹ òun ọmọ ọjọ gbalagada bù má má bà ìwọn dùn má yín má yẹn wọn látò kẹlìmún mẹ tẹsí má jọmọ mẹ kọlà dùnmí. inna lillahi wa inna ilayhi raji'un mẹ́ni ọjọ́ gbalagada bà mọ́ máa ń ná máa ọ̀gẹ́nìkì kí wọ́n mú mayú àkí wọ̀lá tó kàlẹ̀ mún ee kàmú gbẹ̀gìrì ọ̀nà màá yóò fi rámọ̀ ọmọ ọ̀nà àjọ kó má gẹ́nẹ́ kí adàbí àti peace wọ́n káyọ̀ ọjọ́ kí wọ́n wà mẹ́síbà kí wọ́n lè lò bí ohun tó tó mọ́ láì wọ́n mú dojú ojú fò tòrọ abalẹ̀ ibùnú abi hakim ìní asẹ̀rẹ̀kì nẹ́ ẹ́ koko eh, abdullahi ibn amr yani inna ala jahannama yad'una malikan hmm ama mauna ma de kwa mu kwa kwa do ma de gele una gbo yima papo minister one ma do don ki malik fala yujibu 40 ama ma de do iju do man go bo do gbo meji thumma yuraddu alaihim innakum makithun takon ki ju do ma kakito ame ke madegeliuna igbalagada bu mama ke omo mejo qala hana da'watuhum wallah قال هانت دعوتهم والله على مالك والرب مالك ثم يدعون ربهم أما لك دوك ما دو إيش كدون مالك يا بوكاب ماما مي وما دي بما دايركت تبوجو tí kò ṣe bí i máàlìkì lẹ́ẹ̀dẹ́ àrùn ìjìnlẹ̀ mẹ́kwan káì wọ́n náà dá ya máàlìkù ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون دجل يونا ما بكبو على رمي ونادرو ونادوا يا مالك ما قد أبو جامي دجل يونا edo lana rọbaka bí ọjọ́ ẹ̀bí ń wà lè yẹ́kọ̀ bí ààlẹ́ ìnà torí kí mú wa kó pa ihun náà àwọn ìnọ̀ra ihun náà jálẹ̀ ọ̀bàtà kìdẹ́ yìí kàwọn ọjọ́ ẹ̀ torí kí mú ọ̀rá ìgbà yẹ̀kọ̀ bí ààlẹ́ kì í ayé inú kó kí ìkura ni wà lọ́nà فوكذه موسى فقضى عليه فقضى ربك ألا تعبدوا إلا إياه فوكذه موسى نبمسو قنيا كان lubi kita kita kita nyanyala nyangane malubi tote abai nyo jupirate huhu pudu kwalunga abai putu gere wi wi wi wi wi wi abotanomo fakodo alege lese udomo ọjọ́ ọkọ́lọ́hùn ṣe ìrìnkú pọ́kọ̀tọ̀ ọ̀rọ̀ bókà ọjọ́ ọkọ́lọ́hùn ṣe ayé àtàbùdó ẹlẹ́ṣẹ̀ ọ̀hún dánmọ̀ ọjọ́ àjọ ń kà ní ìkọ́jì ìmọ̀dà ọ̀hún tó tẹ́lẹ̀ mọ̀ ọ̀dà èdò tẹ sojójì ọkọ̀tọ̀ ẹ̀kídẹ́ yà sojójì nàgá nìkó. tọ mẹ́ni malik bí ọjọ́ ẹbí torí kí mú ọ̀rá ìgbà má dọ́ dọ́gbọ̀ mẹ́lẹ̀ tánà àdó bíébí. ni agbalagada bu mama ki nako ma ki so u ka ile ki na ino pa bana doki pa ki taba na ile ki nyane oke o de je yu na ki anaro ki nara mo ma unale ma uga wo wo wo wo wo wo ndiele tak ma direct bi ma ma bi o gbojo akini rabbana akarujina akhrujna minha fa in uduna fa inna zalimun قال اخفأوا فيها ولا تكلمون إلى يوجد ọjọ́ kì gbálágá dábà mi káàfẹ́rẹ́ má ti ẹni káàyè má ti ṣe ti yẹun náà mọ́ ẹni ẹgbẹ́ mẹ́kí kọ̀lá mi ní ìhùn náà mọ́ mi àjọ gbégbé rẹ̀ ẹ̀hùn tí kọjú àkọ́bẹ̀nẹ́lẹ́wọ́n máa ọjọ́ àìdẹ̀lẹ́lẹ́hùn kàwọn wa náà dẹ̀lẹ́lẹ́hùn lẹ́dẹ̀ẹ́ إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين يعني شيء ماما يوم دا بيتي لني ده بدليل ده يعني مدوه قول ده innahu kana fariqun min ibadi todo amoja akadomo ku ya ma doemi ama huwazi gbo abudo yo wa bama abi karatu shi ne lu ma shi ne gbo gaskiya yi ene ke no de tin ene ke no wo ode ma do ki seyin hm ene ke na bo maka, ene ke na wa polu ki na ku kolonga mune ene ke ni wa kí a bọ kò bóbó la wá tẹ́lá níjọ pa máa yá yá a máa tẹ́lá níjọ àyọ ìyàwó yọ ẹ̀dẹ̀ bíríkì ní ìjọ kìí bóbó la bíríkì ní ìjàbọ̀ yóò yóò yóò yóò yóò bíríkì máa dé ní ìjàbọ̀ ní kìí ṣe tẹ̀lẹ̀ ọ̀la mo máa mà nẹ́ èké lọ sọ̀rọ̀ ṣẹ̀ wọ́n àmọ́yà wọn máa jọ sọ̀bọ̀ sọ̀bọ̀ sọ̀tì sọ̀tì àgíríkì àgíríkì yọ ẹ̀dẹ̀ àmọ́yà àmọ́ tí ó wù dú mẹ́kùn máa àmọ́yà máa dẹ̀ sọ̀tì sọ̀tì sọ̀tì yọ abá àgíríkì tó dẹ̀hùn sọ̀rọ̀ ṣẹ̀ wọ́n kò dú aba abu wajiya ama olaki manyo niya nga kini rabbana o hojoa innahu kana fariqun min ibadi ongu anji kwa ma bola mekmeji unangi nini toda ma du amo ya ka fi ama du mi yekuluna makka bako waji wa bama ama cha ba ma chenga munatela ni jama monorable akuto makuyelele jo madam dam abu waji lewa makone ule

gbogbo ìwà ìbàmù nìyí ẹ̀tù wọ́n gafara ọ̀ ẹmúdò ogwu àmásùkọ́lọ́ ìnehu mọ́nẹjà ṣe ọ̀ ẹmúdì ìṣe ọ̀ jí ẹmọ ọlọ́run ìṣe ọ̀ òdì ọlọ́run ìṣe gbójú kọ́lọ́ ìnehu bíbí kìí ohun ohun kìdẹ́ yìí ọkọ̀ àmúnẹ dúkìá wa aláwàsàmúnẹ dúkìá wa ọ̀hún ma ọkọ̀ òṣù àyà. imoko igberim dati zenith bank imu gberim dati first bank imu gberim dato unity bank ọkọ ya kuma rame imu da rata n cede koṣù mẹta kí lálẹ gudu torí kí máa interest lẹ kí yóò yẹ ọkọ ọkọ oṣù amúnẹ kìdẹ yìí aláti kìí ṣe aṣàmúnẹ yìí dẹ oyú kọlọ yìí dẹ aláti kìí ṣe àti yìí wọn wá ẹ̀sìn wọn àkàkẹ́wọn lẹ́yìn òní wọ́n àjẹlẹ̀kì àwọn àkàkẹ́wọn lẹ́yìn òní mẹ́ni rọ́bànà ó òdùwà àmàna àmìmánidó ọkọ̀ àmúnà ẹ̀ka àdìbí kìjúmọ́ yí ọjẹ́lẹ̀ gbókè dọ́ndà àkàtúmọ̀ àlàṣẹ ọjẹ́lẹ̀ àmàna àmìmánidó ń àmàdúdó ẹ̀kùnmọ̀ àwáṣọ àwáṣì فاغفر لنا اشواق غريك wa lejo mi tama lejo mi le wa yon tama lejo mi le elu ejo mi ala ti kide ka de do kere ba ma do e o ka do mo cha mo to bo ko bi aki akoji gboko gboko yi e o yale o gom no yiun ele do ko po ka do yiun ah ilo e yiun no ilo bom wa o yo yo yiun de ma pa wa wo

mboka domo subobu la ngama cheju nyoko maumanyo yo somebody will you acho webi ebi na gbada ma bobu lele ma du bi na style ale yi e na do mone kele ma na do mone yin mo yo kolo ti akoko uma ya so se ya so to ineke no de ko de uti hala bobo ya agba mo wede hala de da ki eh ono bele ki atene ki oko ọkọ ki ki ka gbele mu do to gbo eni ki ri ri ya na yo ki oh. ya ahụ ede ya u gba iya ki ye to chung ye che aku ka nga li li ba ne me ta ku ka ni ke de ta li ba ne me yang yo ngo chung ye che to chi to de wi do ro ka no li yan mo ngo ye ngu ki kon ki kon o ko ye o no bla so wa mo ko ki de yi mo bo ke le bo gule le bo zi gbo uwe do yo ki adomo o ye ne ki sa chu wo ke ne ki de wa yi ma اغفر لنا آمنا فغفر لنا مما ندو مو نبيوه كمو كاساسيا تنورين ويشوا غفرا وأنت خير الراحمين ويوتولي يا ماليومي eléyìí àmọ́ owó bọ̀ òwú kà á ti mọ́kọ wa tẹ̀. ìyanu bókẹ́lẹ̀ pàbí èkì sọ èyí mà hàn má sọ wù mú gbọ́kọ̀ yà má nọkọ́ kìsì míìsì kìsì anyájé ele ó yà má mú kìsì àwọn

ekuma rim ekuma ri ekuma ma gbɔn ekuma gbɔ edu ma wuce ya ne ŋɔnɔ rebolo yi saka ŋɔnɔ ama ma do oye yi ma mbe kisi maa lo ŋa ma ne do so be kpa do lo do wa ma jojo amɔnɔ rebolo ale lɛ wa yi ŋuma gbɔ kuma si tuuba ma ko bɔ ŋuna lɛ tɛ kuma mu dabi abɔ yɔ. تمني ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين أميكي جيونا جوغنا أميك كهوبولا أمي كولو كولو كولو بوكا تشولي ما هكذا بوكي أغمتك ما تتن تتنو تدومي كشوجو بوكي أبيوك ما تيوهي بونو أما تشوغو ما توغويتينو أما أجيك ما توييينو أما تدوبين ما تدوبينو أما تفرود يهاجا كدام ألودا كيبو دا samuna alasi akẹ́nà amúnà màlúdá ká máa ṣe bíjìnẹ́ẹ̀tì ògbórí bíjìnẹ́ẹ̀tì dó kùmà gbóhùn àyè kùmà tọ́nà hàn àmẹ́yìn yìí ọ̀nà yọ ẹni àmẹ́ kàn bọ́lẹ̀ mẹ̀sí ní tùmálù mẹ̀sí ní tùmálù àmẹ́ tùmálù lè fẹ̀tẹ̀kọ̀tùmùhùn sọ̀kọ̀ríyà mẹ̀sí ní dùmágbùkẹ̀ ṣé ní tùmá ìṣíà àtùmárọ́gbá gbogbo ìṣùmárọ́gbá lẹ́gbẹ̀mẹ̀sí ní حتى ansaukum ذكري إلى يوم بيو ore ya mi ko sojo ko ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا كذلك أتتك آياتي فنسيتها وكذلك اليوم تنسى ẹnì dúkì méjìdú pọ̀rọ̀ mi gbọ́ kì í títọ́ bò méjìdú rọtí ọ̀bọ̀ tẹ gbúngbọ́jọ yín ọ̀fẹ́ yín àtayún kọ́ mi bá kàmọ́ níbi mi ní abá ẹnì lẹ́yìn ayé ní life in narrow life kì í ayé àṣọba tẹ́jú ọgbà tẹ́jú ọlùgbọ́ ọgbó yíyọ wáyé ayé dọ́kọ́ àná ọjọ́ náà ẹ̀ ṣàfẹ́yù iko anavyo ni rabbi lima asharatani ama wakad kuntu basira alika dumiko na kumda veyu ni unaaga no jele kadhalika katika ayati ogala ngaya miwabe ni adeju kobu hii nadhani ku so e gbolo yoko na ki duchuke abeki ke deju kobu ke ko duchuko loba hmm iyengu na gbeyan okolo ki aje anojo na especially yan boka matuwaji munda mi minority a matuwaji gaskiya a ne mi minority masu yabe kuma minority wallahi a tuwaji gaskiya minority ce ba malama yirin fiti minority ce ba bokon ubeun fiti kun kwama shi adini minority ya ce ene minority ene dabiu bi ya ce ẹ̀má wọn ti wọ ẹ̀kẹ́ mẹ́dọ̀ ẹ̀dùn wọn jọ kẹ́ wọ́yán lé ẹ̀gẹ̀ níbà sẹ́kẹ́tà dín ní ẹnu tàmí káàbìrì tánù tàmí yá ìlẹ́gìdẹ́jọ ẹ̀ tánù bẹ́ẹ̀ kò ẹ̀ àwọn yọ dàmá lóò bẹ́ẹ̀ kò ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ṣe ìhàn rẹ̀ the rendered minority to you máa ẹ̀ go ẹnẹ dàbí ubì ẹnẹ ṣùkàtà ẹnẹ kìmá nẹwọn àti ẹnẹ kìmá tẹnẹ dún ẹnẹ kìmá

yeyo ọgbà ẹ̀bà yanya gbìtì ṣe ń kùmẹ́ gbogbo kìdúpẹ̀ ma bù múmá ma ẹnẹ ẹ̀wánì pàkúmẹ́ amẹ́gùn rẹ̀ nọ mẹ́hùn kì yẹkọ mẹ́hùn kì yẹn atu kọ́lọ́ kà máa gbó ẹ̀ pa yẹn dìfẹ́ǹdì ọlọ́pù kọ́mẹ́ dágúdágú kà kàmúnà àmì àbí a ń pa màdà má màá gòkú ní ọ̀gẹ́nẹ́ má jẹ́ kí ẹ̀ṣẹ̀ nẹ́dú ó nù kí ẹ̀jẹ̀ kọ́ mí ẹ̀kí adọ́gọ́ nùgùkọ́ gé lọ́jọ́ múnẹ̀ ó lè kéèké bókì mọ́ ọjọ́ bókì màdà fi túmọ̀ ìbókì tó bá abọ́jọ́ ẹ̀gùn má ṣẹ́kẹ́ nẹ́ẹ̀lẹ̀ ẹ̀gùn má ṣẹ́kẹ́ nẹ́ẹ̀lẹ̀ má rọ́gbà má ẹ̀pọ̀ má hata ansaukum dhikri ile yome gbeyan okobi ko to me yome gbeyan na le jana me yome gbeyan ki apo na yun na me dhikri mami ni mi robo wa kuntum minhum tadhakun ma ubeki to ma goyan dini meji gaskiya anyi ma me yin wa kuntum minhum tadhakun amanu bogi de me ma pa yin juje tak ubeki de tak ma goyan dini male gam gam minority dugme rendered nguma ba majehi lei abu dugme nyuma reju ka nguma chene duni mama kulidu magonya dini magam gam ma dolo ya kocha febo dolo ya kocha weji dolo ya sangi wat sibidia ni ba ingini e umia rumome pola mingini hmm. engo yodo rumome inni hmm. inni jazaituhumul yawma bima sabaru annahum humul faizun inni jazaitu jazaituhumul yawma bima sabaru umi wome rauma ngini toda kulik madui ile ola teli pe siak mechuma kwa kumadei ile jahili eneki jahili jahili kijunga tidisku araro bolu abe honorable ọ nọrọ k'i na-achị ka kpọtụrọ yaa lị. Abe ka ị na-achọ tinika dị o. Mgbe ike yi, achị alụ! Ma achị alụ! A chaka kpọtụrụ yaa kpe achaka sụna, mgbe ike mere ọ, mgbe ike ịda sọ yoo tụle rịa, kpọtụrụ yaa kpụ. Amaa ya na ma mụ daa achị alụ yi ke. I na-eji na-esonụ fear ground wemda ba yima wetera jakano ane ka akwai. wemda ba yima wetera jakano ke hey eba adini le mo kalo ye de be chadini main. e adini le kalo yi jacha ko memele ko memele nge ko da so yo ale yi ene kim da ni three quarter ale abi masodo adini ngine du ni three quarter ni ehun ola don inu gwalolan sana bitiri kwata tane negi ngoni sotinika kutan yo hei inu gwalola de o na cho wu asata ilagba bune chuku wu ilagba chuku wale me oli me wo gwa me onekere mi je awe o ọ̀nẹ́kẹ̀lẹ́ méjì adágbá dama dama dama dama ẹnẹ ń mọ ẹmí kì í dá ẹni ẹnẹ mẹ́ta wọ́ àyẹ̀dọ̀ awọ́ ìlàgbà sùkú nùnú yìí ẹni kì í mú lápẹ̀dọ̀ rọ́ọ̀ mẹ́ẹ̀lú àti bí a kọ́ ṣe kàràtú abuduki la gbẹ́hùn dẹ́wì ìrìlìkì kó dùn àwa mẹ́hẹ́ẹ̀ ìbílẹ̀ yìí ọkà tẹ́wẹ̀ lẹ́mí làgbẹ́bù ní òyìí. amụma ya atọ enedo adọ ọkwụrụ agba eje nwa ọkata eri omelagba ebu na-epi oyi mee larịọ taa inye enyo e. e e hmm? ya ya larịọ yìí nàbọ̀n bí i àdínì ọjọ́ yóò wù inú gbálọ́ọ́lá ìṣàbọ̀tọ̀ kó kà má má ko ka so ka to ke la gba bunya le ya dini o ka he la gbe bunya le ya disco ko ma buto won anaja ka wayes anaja ka pencil anaja ka lowes ki o yi cock style on la ke la gba bunya ye o ye wa le ina ne ke asalu ina du salu ye pe fi ye ti wa le makosa unlo abekirami iwu ki waro ene dusu aluni lagba ŋu kia bu ne ya tsɔ lãŋia tsin ɔli lagbe ŋu lɛ ekpɔɖo mɛ te ke nya ke yi me ŋu ke ma ŋmi gboni ke ma ŋmɔ <laughs> ke ma gbɔ te ɖi ke ma yɔ ke disko ɖi ke atsɔ yi ke akɔtsɛ karatu kuma e, sani lagba li mɛ yoo yɔkɔ lɛ ɛgba ka yi e, ɛmu emu ko abe lagba ne da ɔ ke yi ɛliɛ ke dzi owó mi kì kó yíbò kò tẹ́mi alẹ́ àti ìbílíjì tẹ́mi alẹ́ àmì alẹ́ òun àrígbó ìlàgbé òun àmì rí ehun sọ èmẹ̀kì sẹ́ ìzàárà yìí ni èmẹ̀kì ìzàárà dẹ̀ ìlàgbé yàrá kẹ́lì iná lànà. wọ́n yọ aka rẹ̀ inni jẹ́ zẹ́ tó hùn fọ́tàkàtúmọ̀ sọ̀rọ̀ yìí mbeki shukolo ngwa dini emi ime mmadu shene uke ukelek me adu shumai hata ansaukum zikri ije ume gbeyon adini mi ije ume gbeyon ukokute ume wakuntum minhum tabhakun me o mali anyi ma mesanyi hmm. sheng ma shukolo ngwa dini emi yi to da bale o me ko mi ara ma imde ngini yo inni jazatuhum al yawma إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون إني جزيتهم اليوم بما صبروا ومي ومي رومانيني تودا كلك ما ممدو مشو مالو من نما بقولته مالو لويا مكوجي ما دو يا هما أنا كماتوني أنا كودانا هما أنا كوكا ما هما ما أنا دي ní three thousand kóyan five thousand ma ní sọ̀kú ma nẹ̀ dágbà òtítà làmẹ̀yà mi tì nà lọ́kùsí kápá ogé kà ya tì mẹ́má nà mẹ́gbà bi omi báyìí yín ni bá màmá kúlí ni mà kù sọ́jọ́ yìí ni ìní tó yẹ́wò ma bi má sọ́bàrú omi wọ́ mi rama yìí ni ma. fa àmà àmàṣùbọ́ ìkìgbó yí ilé ní ó tó dábálẹ̀ ẹlẹ́kẹ́ sóraka ọmọ ayáyá kẹrẹ ọjọ́ ni iná lẹ́sẹ̀nà ayẹ́rọ̀mù kánù mínà lẹ́sẹ̀nà àmẹ́nu. iná lẹ́sẹ̀nà àmẹ́nu. أجرموا إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا وإذا مروا بهم يتغامزون وإذا وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين نعم وإذا رأوهم قالوا إنا لضالون وما أرسلوا وما أرسلوا عليهم حافظين نعم فاليوم الذين آمنوا من الكفار يضحكون جاي على الأرائك ينظرون الله أكبر هل صوب هل صوب الكفار ما كانوا يفعلون قل صوبوا قل ثوبهم الله عز وجل والسلام عليكم ورحمة الله وبركاته أما من دوكاتي ما